gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá èwo ni kí àwọn èèyàn máa gbèlú òyìnbó kó jẹ́ wípé inú yàrá wọn tí wọ́n ń sùn ìdún ìdún ló kún bẹ́ẹ̀ ìdún ló kún inú yàrá wọn tí wọ́n ń sùn gbogbo orí ìbùsùn wọn ìdún ló kún bẹ́ẹ̀ wọ́n sì wà ń lo ìbò wọ́n wà ń lo èèbò orí ibùsùn wọn nínú yàrá wọn tí wọ́n ń sùn ìdun ló kún bẹ́ẹ̀ nílùú èbó àwọn lọ́kọláya wọ́n ní ọmọ mẹ́ta wọ́n bí ọmọ mẹ́ta wọ́n ń gbénú yàrá kan nílùú èbó gbogbo yàrá tí wọ́n ń gbé ìdun ni ìdun ò jẹ́ kán gbádùn àtàwọn àti àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí àwọn méjèèjì yìí wọn ò ní ìwé ìwé ti jóná iṣẹ́ ọdẹ òun ni ọkọ ń ṣe tẹ́lẹ̀ ìyàwó ìyẹn ń ṣiṣẹ́ afọlẹ̀ agbálẹ̀ ṣe tí ìyàwó ń ṣe nìyẹn tí ọkọ bá ṣe tó bá lọ bí iṣẹ́ ọdẹ lálẹ́ ìyàwó a máa tọ́jú àwọn ọmọ ó bá di àárọ̀ ọkọ adé ìyàwó agbàbíṣẹ́ lọ ọkọ a máa tọ́jú àwọn ọmọ ìtọ́ ẹ kọ́kọ́ fi sùn kò ní sùn òun a máa tọ́jú àwọn ọmọ. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà ò sì le òun ni pé ó sì tún le òun ni pé ìwé jóná iléeṣẹ́ tí ọkọ ti ń ṣiṣẹ́ ó pe arákùnrin pé má wà bímọ lọ yanjú ara ẹ o tí o bá kọ̀ tí o bá gbọ́ a máa fà lé ọlọ́pàá lọ́wọ́ ni má kó bá wa ń lé iṣẹ́ yìí ọkọ kò wá bíṣẹ́ mọ́ iṣẹ́ bọ́ ìyàwó sì ń ráyè dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara ẹ̀. E àwọn onílùú wọ́n ti kọ̀wé sí sí wọn pé kó padà lọ ìlú wọn o táwọn olórí wọn ò ti túlù ṣe padà lọ ìlú yín o àwọn méjèèjì o wọ́n mọ̀ pé táwọn ò bá tètè kó kúrò ńlé yẹn wọ́n bọ̀ wá gbé àwọn ni kíá wọ́n ti dọ́gbọ́n sí wọ́n sá kúrò ńlé yẹn wọ́n sá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn àwọn yẹn gbà wọ́n sílé àwọn yẹn ilé tí àwọn yẹn ń gbé ó dọ̀tí ìdúnkún gbogbo nú yàrá tí wọ́n fún àwọn lọ́kọláyà yìí àti àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta torí tí wọn ò bá kó kúrò níbi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ táwọn onílùú tọ́wọ́ bá tẹ̀ wọ́n tó bá ká wọn mọ́bẹ̀ tó bá gbé wọn wọ́n á sì wọ́n dé ibi tí ẹ̀rù ò ti ní bà wọ́n kí wọ́n tó dá wọn padà sílé ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣí tó ń tì ṣílẹ̀kùn ayọ̀ fún mi o kò tilẹ̀kùn mọ́ bànújẹ́ o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣi tó ń tì o wọn ò níwèé ọkọ ò níṣẹ́ mọ́ ìyàwó ń dọ́gbọ́n sí tiẹ̀ àwọn méjèèjì ìyàwó òun ló ń bọ́ ọkọ òun ló ń bọ́ àwọn ọmọ ìyàwó ò nísinmi ọkọ ìrònú ti ìrònú ó ti já kó ku egun sí ìlú èbó àwọn aráalé àwọn yẹn ò yé pè pèmí padà pèmí padà mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá pè padà bá ń ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ránṣẹ́ bá ń ra ago ránṣẹ́ bá ń ra bàtà ránṣẹ́ fi ṣéǹjì díẹ̀ ránṣẹ́ sí mi àbò fẹ́ pò mọ́ mi mọ́ ńgbà tó ti dé ìlú òyìnbó ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ti tó ń ṣi tó ń tì o ọ̀rẹ́ mi àìrílọ́lá ṣé mo sọ pé ìyàwó òun sì ń ráyè dọ́gbọ́n sí tiẹ̀ ọ̀rẹ́ mi àìrílọ́lá ní Adéyínká oníhìn ó ní wo ìlú yìí ṣe dára tó mo ní èmi náà rí oníjà lọ jẹ bọ́gà bẹ́ẹ̀ yẹn àyà jẹ bọ́gà àjẹ ṣáínì bá ṣe ń jẹ ilé là ń jẹ ilé là ń mu oríṣiríṣi ó ní àwọn olórí wa sì ń wá síbí àwọn náà wá rajà wọ́n wá ń raṣọ wọ́n wá ń ralé síbí wọn ò túlù tiwa ṣe àwọn ọmọ wa ń jẹ̀yà ń bí èmi ń tẹ̀lé ọ̀rẹ́ mi àìrílọ́lá ọ̀rẹ́ mi àìrílọ́lá ní adéyínká wọnú iléeṣẹ́ tó wà ń bẹ̀ yẹn lọ à wò má dá wàhálà lẹ́ o ṣáàrà fi mí sílẹ̀ báyìí kí n jókòó ara mi jẹ́ o kára máa jẹ ṣáínì wa tá à ń jẹ́ ń bí o ó ní mo pé kó wọnú ilé tó wà ń bẹ̀ yẹn lọ tí n bá sì kọ̀ tí mi ò gbọ́ràn sí ọ̀rẹ́ mi àìrílọ́lá lẹ́nu ó lè fọgbọ́n yẹ̀ táwọn ọlọ́pàá bá ń bọ̀ kó má lọ gbé olúwa ẹ̀ mo bá wọ inú ilé yẹn lọ nígbà mo débẹ̀ ọ̀rẹ́ mi àìrílọ́lá ní kí n kọrin tí n bá wọnú ilé náà mo ní orin wo ni kí n kọ ó ní tó o bá ti wọ ọbẹ̀ ṣàṣọ wípé ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣi tó ń tì ṣílẹ̀kùn ayọ̀ fún mi o kò tilẹ̀kùn mọ́ bànújẹ́ o ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣi tó ń tì o. ngbà mo wọ iléeṣẹ́ yẹn lóòótọ́ mo rí obìnrin kan ó mú igi tí wọ́n fi ń tọ́ǹkì bọmi tó fi ń nulẹ̀ ó mú lọ́wọ́ báyìí ó ti ṣiṣẹ́ ó ti rẹ̀ ó ń ṣẹ́ ògùn nínú nílùú olótùtù ó ń ṣẹ́ ògùn bó ṣe rí mi ẹ̀rù bà obìnrin náà ó ta sẹ́yìn wípé èwo ni bàbá adéfìlà má wọrí yìí o abífìlà bífìlà èso oríta e, èso e, àgùntàn pa aṣọ ìṣídà o mo ní mo ní má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù má pariwo má pariwo ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣi tó ń tì o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣi tó ń tì o ṣílẹ̀kùn ayọ̀ fún ẹ o àtìlẹ̀kùn mọ́ bànújẹ́ o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣí tó ń tì o. obìnrin ó bá bú sẹ́kùn ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún nígbà mo rí pé ó ń sunkún mo ya fi ẹ̀yìn rìn mo fi ẹ̀yìn rìn jáde mo fọgbọ́n sákòónú bẹ̀ kọ́ máa lọ pọ̀lọ́pàá torí wọ́n ń pẹ́ pọ̀lọ́pàá ń lù yẹn mo ní wọ ọ̀rẹ́ mi àrílọ́lá o ti jẹ́ kí n lọ pa ẹnìkan lẹ́kún bẹ̀ yẹn o ṣe ní kí n wọ bẹ̀ lọ ò ṣe rárá jẹ́ ká máa lọ jẹ́jẹ́ ó bá ní yàrá máa lọ báyìí bá ṣe lọ nìyẹn o àtẹ̀mí àti ọ̀rẹ́ mi àìrílọ́lá o kò pẹ́ o kò pẹ́ o àti ọkọ àti ìyàwó yìí o mo bá rí wọn ní inú ọkọ o ni wọ́n ń rẹ́rìn o ọkọ tó ti rùkú egun tẹ́lẹ̀ o ló ń rẹ́rìn o ló múra dáadáa o. níyàwó bá nàka sí mi pé wo bàbá bàbá wo bàbá jọ́sí wo bàbá yẹn o wo bàbá yẹn o ó ń sọ fún ọkọ ẹ̀ pé kó wò mí ló ní bàbá tó wá kọrin ní ibi tóun ti ń nulẹ̀ ń jọ́sí rèé. lọ́ba bá pè mí orin yẹn làwọn méjì bá fi sẹ́nu wípé ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣí tó ń tì ó ti ṣílẹ̀kùn ayọ̀ fún wa o ó tilẹ̀kùn mọ́ mọ́bàánú jẹ́ o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣí tó ń tì o. àtèmi àti ọ̀rẹ́ mi àìrílọ́lá la bá bẹ̀rẹ̀ sí ní bá wọn kọrin nínú ọkọ̀ ní gbogbo àwọn èèyàn bá ń wò wá làwọn òyìnbó ń wò wá bí tá a ti ń kọrin yìí mo bá tají mo tají àṣé inú oko mo wà lábúlé wa oorun mò ń sùn tí mo bára mi nílùú èbó ngbà mo tají mo pé ìwọ ọ̀rẹ́ mi àìrílọ́lá ngbà mo mu gàrí tán ní tí mo pé kí n fẹ̀yìntì tí mo dẹ̀ sùn tájágùn díẹ̀ fẹ́ sí mi mo sùn lọ yẹ́ mo bára mi ń lo ìbò ń báyìí báyìí báyìí báyìí báyìí ni mo rí ń báyìí báyìí báyìí mo lálàlá bí ìgbà tó jẹ́ pé àlá ọdún mẹ́wàá ọ̀rẹ́ mi àìrílọ́lá ní gbogbo àwọn tó wà ń bẹ̀ ó ní àlá kì í tọ̀yàn jẹ ó ní gbogbo àwọn tó wà ń lé ìbò tí wọ́n wà ń rú ipò bẹ́ẹ̀ wípé Elédùmarè á dá èmi náà pàṣẹ ìyàló òyìnbó kìí ṣe kékeré bá ń ra bàtà bá ń ra ago fi ṣe ń jìdí ẹ̀ ránṣẹ́ sí mi àwọn kan wà ń bẹ̀ ìyà ń jẹ wọ́n wọ́n sùn nú yàrá onídùn ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣi tó ń tì o ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣi tó ń tì àtìlẹ́kùn ayọ̀ fún wọn o àtìlẹ́kùn mọ́ bànújẹ́ o ọba tó ní kọ́kọ́rọ́ èyí tó ń ṣí tó ń tì o. ọba adéyínká lórúkọ mi o èmi lọ́ọ́ máa kí wájú ajọ́ngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùnmarè elédùnmarè bàbá mi ọba kíkàkàrí kàkàrí kàkàkà bíi kí gbogbo lẹ̀ kò bọ́ sí wẹ́wẹ́. àṣìlẹ̀kùn ayọ̀ fún wa òun àtìlẹ̀kùn mọ́ bànújẹ́ o ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń